Bí èsì sísà ìwúlò mi ò ní pàdé ọlọ́run nípa tó bá dé kó lọ sísà ìwúlò mi ò ní ní òní wá bí ọlọ́run ti jẹ́ olóṣìṣẹ́ sí mi. Ó sì ti jẹ́ olóṣìṣẹ́ sí ìjọ rẹ̀. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tọkàntọkàn láti mú mi wá. Ó ti jẹ́ ọlọ́run mi. Ó ti jẹ́ àpáta Ó ti jẹ́ agbára mi.

continue to work. Wọ́n á sì máa tẹ̀síwájú láti ní orí ọlọ́run. Orí ọ̀fẹ́ ọlọ́run yóò máa pọ̀ sí fún ayé wọn. Ní orúkọ Jésù. Fẹ́ pẹ́ ọlọ́run fún ọgbà àti ọlọ́run mi nínú ilé. Ẹ ṣé púpọ̀ fún àmì kan sọ́kọ̀ yín. Mo dúpẹ́ ọlọ́run fún ayé yín. Àti kó bí ẹbí ìjọ dàgbà ẹ̀yin abẹ́ akọrin and every other believer. àti gbogbo ènìyàn tó wà ní ìjọ. that the almighty God. mo gbàgbé àpọ̀lọ́wọ́ lágbára. he keep the one of us safe. yóò pa gbogbo wa mọ́kọ́. he is fine that. nínú ọjà rẹ̀ rẹ̀ ní orúkọ Jésù. at the time of his appearance. àti nígbà tí ìfara rẹ̀ yóò tó. we shall all be made manifested. gbogbo ọ̀gá fi ìfara àwọn ẹni rẹ̀ nínú òpin ní orúkọ Jésù. mi ò gbé àwọn ẹni are wonderful people. I pray for you. Mo gbàdúrà fún yín. In heaven. Ní be partaker. Ẹ ó jẹ alábàápẹ́. In Jesus. Amen. we want to thank for what you are, who are, where you are, what you have been doing in It's for your mercy that we are not concerned and we are this year in 38 year this ministry. That we love you in the mighty name of Jesus. Yeah. Your faithfulness all over this time. It has been you in our lives, in this ministry, and even the life of everyone here present. Father, thank you. Our dear Father in heaven, we are gathered together this evening once again. We ask, O God, that you manifest greatly in our midst in the mighty name of Jesus. Amen. You will speak into our lives in the mighty name of Jesus. Amen. You open our eyes of understanding to behold your beautiful world that will glorify your name. We pray, that God, that we not miss this time in the mighty name of Jesus. people before thee, oh God, I pray that you use me like never before in the name of Jesus. Your word through me and to bring forth salvation, deliverance, and children in the mighty name of Jesus. And at the end of it all, we will all glorify your name. Thank you, eternal refuge. In Jesus' mighty name we pray. Amen. Let somebody shout hallelujah. word of God. Nítorí pàrọ̀ Ọlọ́run. The first. ṣe rere. Number two. Ìkejì. The scripture present three things. Ìwé mímọ́ ó ṣàgbékalẹ̀ mẹ́ta. Three things are are components of the Bible. Àwọn mẹ́ta ni ìwé mímọ́ ṣe lọ́pọ̀ ìdúró láti ṣe ìwé mímọ́. One. Promises. Alákọ̀ọ́kọ́ ni ìlérí. Two. Èkejì. Principles. Ah, ah, ìlànà. And three. Ìkẹta. Prophecy ìsọtẹ́lẹ̀ you must be able to capture at least one. ó yẹ kó lè ní kó lè dá ó kéré dá ẹyọ kan níbẹ̀. promises are for all children of God. àwọn ìlérí wà fún àwọn ọmọ ọlọ́run. that is what has come directly from the mouth. ìyẹn ni àwọn ọ̀rọ̀ tí ó jáde láti ọlọ́run tàbí. if you do this I will do this. bí o bá ṣe léyìí wọ́n ṣe léyìí. if you do this I will do this. bó o bá ṣe léyìí wọ́n ṣe léyìí. this is our promise àwọn wọ̀nyí ni ìdèrí ìgbà bíbú bí àwọn ènìyàn bí ọkọ tí àkọlùkọ mímọ́ ìdèrí nìyẹn. So therefore, torí náà, we must hold on to the promises of God. Ẹ náà kí ìdèrí ọlọ́run mú ṣiṣẹ́. Principles are ways by which God brought his own things. Àwọn ìlànà ní àwọn ọ̀nà tí wọ́n. And they decide to come from the back. Wọ́n lè pe láti gba ìlú wá. And he wants his people to understand it. Ó sì fẹ́ kí àwọn ènìyàn wọn òun gbogbo yòókì kó yé wọn. And that is why it is that it is important. Eléyìí náà fi ṣe pàtàkì ìdájọ́ àwọn unreachable and the principle of God. Èyí á ní ìmọ̀ nínú àwọn ìlànà ti Ọlọ́run. Prophecy ìsọtẹ́lẹ̀. There are many prophecies for us in the Bible. Ọ̀pọ̀lọpọ̀ ìsọtẹ́lẹ̀ wà fún mi mẹ́rin. Mary has his own. Mary has his Sarah has his own. Sarah has his So many other ones. Àti gbogbo owó too has your own. Ìwọ náà ní tiẹ̀. I have It becomes our responsibility. Ó wá di that we receive our own package. Láti rí pé agbá ìpè agbá ìpè tiwa. ṣe nǹkan kan ó sì kí ọ̀dùn kan láti mú láti mú àwọn ọgbà ìrírí náà. wasting time. Ó the power of his resurrection. Àti agbára àjíǹde rẹ̀. Beloved, Ará. there is need for you to know God. Àwọn òṣèlú fún ọkọ̀ ọmọ ọlọ́run. God has given us the promise. Ọlọ́run ti fún wa ní ìlérí. We need to understand the the the the the the, the person that has spoken. Àgbọ̀nà ní òye ẹni tí ó sọ̀rọ̀ fún wa. We need to understand him. Àgbọ̀nà mọ ní òye rẹ̀. If you don't méjì lókè. O nílò láti lu. I will bring you mention three or four points. seems to me to know that God is a judge. You gate ni can you back who is going to take the glory can you back who will take the glory so if you allow him to win you go back to allow your lati lati go back to the mission and reason. yóò bẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn àjẹyìn. to say they are the one that has won. bẹ́ẹ̀ àwọn ọmọ ṣe é. that's why it's start to. ìdí nìyẹn tí ọlọ́run fi jẹ́ kó wọ́n. òun àfọ̀n níbi ìwọ̀n. àìpẹ́ ìwọ̀n yìí ní ìsinmi. gbogbo ẹni tí wàhálà bẹ̀rẹ̀ rẹ̀ ní. ẹnu

Praise the Lord. Praise the Lord. ten years just came up to me wearing like that ó kà wá sí mi lọ́wọ́ mo onímọ̀jọ́ mo ti dá káàrọ̀ tí mo sàmú ìpọ̀pọ̀ òdùwà ó ṣe é and just about ten minutes before I start work, the report just came so we don't get one hour on another page in time. ìlérí àkẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ The Lord will grant us understanding. I say the Lord will grant us understanding. àwọn ẹgbẹ́ ẹ ti lọ òun ló torí kọ́lọ́ọ̀ bú bless you so selfish wọ. nígbà tí o bá fi ọ̀rọ̀ Ọlọ́run gba glória. gbogbo ọgbọ́dọ̀ mọ Olúwa rárá. mo gbàdúrà fún ire rẹ kò ní ti tẹ̀. Please come you comfort, that was courage. The Lord is doing something great in your life. If you are sitting like this, let me see your hand. up kind of shepherd. That was kind of a kind our master. Rekotaya Rabalu Rekele. That was coming. of. Sitting like a kind of comfort. Leka Poriwa Zumas Kayao. Remos Kelibo. In the name of Jesus, I send you forth a new dimension of everything in the name of Jesus mo rán ọmọ sínú ìbẹ̀rẹ̀ tó ní máa gbára ọlọ́run báyìí. everyone. Glory be to God. Glory